أعوذ بالله من الشيطان الرجيم قال ربي قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا وأرسله معي ريد أن يصدقني إني أخاف أن يكذبون قال فنشد حدثك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن سبحكما لغالبون فلما جاءهم موسى بآياتنا بجنات قالوا ما هذا إلا سحر مفترى قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا وما سمعنا بهذا في آبائنا الأولين وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون فقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوكد لي جاهامان على الطين فاجعل لي فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم الأمر فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من يعطيه ليس يجفن ولما الله ọlọ́run ọba tí ọkọjá àbó nǹkan lọ́lọ́run tún ni. jẹ́lá lábí kọ́jú tààlà sí ìdáfàròdì. قام الوجود به وبه عرفناه قام الوجود به وبه عرفناه lè máa ro oríṣiríṣi èrò kérò wọ́n lè máa sọ oríṣiríṣi ṣùgbọ́n èrò nípa ọlọ́run ọba ẹni tó ń ro pàápàá náà mọ̀ pọ̀ ọlọ́run ọba lọ́lọ́run. Ah, ọlọ́run ọba nìkan wà lọ́lọ́run. جعلنا الذي قد تعالى في تفرده ìṣàkóso ìtọ́lọ́wọ́n bá ń ṣe lórí àwọn ẹ̀dá lórí àwọn nǹkan ọ̀sìn lórí àwọn ẹranko onugbó lórí àwọn oríṣiríṣi àwọn tí a ń pìn tó ń hù àti níta ẹ̀gbìn ìtọ́lọ́wọ́n bá ní ó máa yọ ẹni tó ń dá nìkan ṣe gbogbo nǹkan yìí lọ́lọ́run. قد تعالى في تفرده tó bá fẹ́ kí ní yí padà ilẹ̀ ń mọ ilẹ̀ ń ṣú òtútù adé máa mú kò dẹ̀ ní ìdí kójú ọjọ́ green àbó yẹ́lò. jàlálẹ̀ ní kọ́dí tààlà bí bàbá ròdì. tó bá wù ú tó fẹ́ kó orú mú bá tó ṣe rí lánàá sílẹ̀ mọ́ sílẹ̀ ṣú iná ni. Kúrọ́ de bẹ̀rẹ̀ sí mú ìyá de máa wípé kí ló ń fooru àlóoru mú náà ni. Jàlá lẹ́bí kan ti tàn láàbí tàfàrọ́ dídí. Wọ́n tún wá tún ikú olóró, a tún sọ di ọyẹ́. Àwọn èèyàn tún wá wò pé ah, èwo tún lè léyìí. Wọ́n ti sọ̀rọ̀ wọn ṣe ẹnu rẹ̀ tí kì í ṣára. Ọmọ ilé ojú dùn ní ìwádìí ẹ̀rọ fọ̀nà. قام الوجود به وبه عرفناه ọlọ́run ló fi ń ta oríṣiríṣi àrà fáwọn ẹ̀dá ìgbà ní ọlọ́run oúnjẹ kalẹ̀ fún èèyàn àjẹjì èèyàn kódà mí léke fún ìgbà ọlọ́run èèyàn wo ohun tó kódà máa ronúkú kódà kó máa tẹ̀jú bisikì àti tí ọ̀tà lókun máa rí jẹ́. lẹ́ni kọ́lákọ́lù àṣìyá àmì ní àjàní. ó ṣe máa ń ṣeré o. wúwa lẹ́ni. ó mọ̀ ọ́n mọ̀ ń ṣe gbogbo nǹkan yìí torí pé ńgbà tó ti ń dá nìkan pẹ̀lú wọn lọ́wọ́ ó wá dá oríṣiríṣi nǹkan tẹ́lẹ̀ náà jẹ́ kan nínú nǹkan náà tẹ́lẹ̀ náà jẹ́ kan nínú nǹkan náà. wọ́n lè ní kọ́lákọ́lá ṣíà àti ní àdáni.

ọkọ̀ fọlọ́wọ́n bá tó mú wá bẹ́ táwọn adégbà fún ọ náà ló ní kápá àti májèká tó tẹ̀ mọ́ ọ̀rọ̀ àlékún ọlá rẹ̀ mọ̀nàbà Muhammad sallallahu alayhi wa sallam afdal khalq Allah tóorọ̀ ẹni tí ó fi ń tẹ́lá jùlọ nínú gbogbo ara ẹ̀dá lápapọ̀ nàbíyẹnà Muhammad sallallahu alayhi wa sallam abdallah àlékún ọ̀yọ́nú rẹ̀ kó wa ṣe fún àwọn sàhábà ọkàn àlékún àgbáyé ẹ̀sìn yìí ọ̀dẹ̀ ọlọ́run kó jọ ó túbọ̀ fi jíǹkì ẹnìkan kan wa àmín kíra wa káàbọ̀ sí ojúmọ́ tòní níbi ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ń sọ̀tàn ìkan nínú àwọn anábì ìtajú máa kó nínú Al-Kùránì ọ̀rọ̀ ọlọ́run kò tó sànájì kan tọ́nà ọba sọ ìtàn rẹ̀ tó pọ̀ tó bó ṣe ṣàlàyé ìtàn Ànábì wa Musa alayhi salatu wa salam àwọn àyè tọ́lọ́run ti dárúkọ rẹ̀ nínú Al-Kùránì kò sànájì kan tọ́lọ́run dárúkọ tó tó ó náà lọ́lọ́run ti dárúkọ Muhammad sallallahu alayhi wa sallam anábì táwa ń sọ yìí àwa gbọ́n ìtàn rẹ̀ láti pilẹ̀ ogun tó wà nílẹ̀ kí wọ́n tó bí wọ́n wá bí sínú ogun àti gbogbo àwọn oríṣiríṣi àwọn ewu tó ń là kọjá àti bó ṣe padà wá pọ̀ báyìí tó tún wá padà wá jíṣẹ́ ọlọ́run láàárín ìlú lógún ńlá ti ń ṣẹlẹ̀ nípa ìmá pa àwọn èèyàn ilé tí fìlà ọ̀nà fi àṣẹ rẹ̀ lẹ̀ inú lóyìn náà ni fìlà ló ti pa ìmọ̀ yẹ ẹgbẹ̀rún èèyàn sọ́rọ̀ ọkọ̀ ọ̀sán táwọn fún wa inú lóyìn náà lọ́rọ̀ tí wá ní kí wọ́n bí ànábì Mùsá ẹni tó wá ń pa wọ́n yìí náà lọ́lọ́ wa ni kó tọ́ lásìkò ìgbà tó pàṣẹ máa pa wọ́n ibi tí wọ́n ti wá tọ́ náà ni àfi ibi táwọn tí wọ́n ti lọ́ ń pààyàn ti ń jáde lójoojúmọ́ tí wọ́n ti lọ́wọ́ gbogbo ni wọ́n tó ti bímọ tí wọ́n ti rẹ̀ nípa àwọn bímọ ṣọ́kùnrin ni wọ́n bí kápá wọn lẹ́kún nínú ọ̀ràn wọn. inú ilé yẹn gangan táwọn ènìyàn náà ti ń jáde pẹ̀lú instruction tọ́ga wọn fún wọn tó ṣe fìràwọ̀ ibẹ̀ náà ni wọ́n wá gbé fìràwọ̀ wá tọ́ tó ti wá jẹ̀ gbájú gbogbo ìgbésí ayé ẹ̀ kó tó wá padà wá di òjíṣẹ́ ọlọ́wọ́ kò jẹ́ jẹ́kùjẹ́kù jẹ́ jẹ́kù kò sùn nínú ìdọ̀tí Allahu Akbar ó lò gbèsè ayé ọlọ́lá bí agbèsè kání ṣe tó ṣẹlẹ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ wọn ní kápá láti ṣètọ́jú ànábì tó irú òkúta ànábì Mùsá rí ní àfilọ́dọ̀ ṣùgbọ́n nígbà tara dánilọ́lá ọlọ́run a tara ìṣẹ̀lẹ̀ tí wàhálà mi bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mi bá ń pariwo tó ń sun fún àsìkò tí ẹ kó fi kẹ́ ọlọ́run ọmọ bóyá promotion kan ló ń bọ̀ fún látọ̀dọ̀ ọlọ́run tó tún fi fẹ́ náà àgbéga kan nínú ètò ayé ilé náà ni gbogbo nǹkan ti ṣàlàyé fún wa sẹ́yìn nípa ìtàn Fir'aun alayhi min Allah ma yastahiq pẹ̀lú ànábì wa Musa alayhi salatu wa salam ànábì Musa alayhi salatu wa salam ó ti bá débi pé kúrò ní madian wọn àti yàwó rẹ̀ ó ti wà lórí ìrìn àjò ẹ̀rí pé nínú àyàtà kàtẹ́yìn anábì Musa sọ fún ara alẹ́ rẹ̀ wọ́n máa lọ gbólóhùn ahàlù fún ara alẹ́ ẹni àwọn olùmọ̀nínà mọ̀tàsírì ní ara alẹ́ tí wọ́n lò fún anábì Musa ń bì fúyàwó rẹ̀ ń bì anábì Musa sọ fúyàwó rẹ̀ pé قال لأهلهم قطوا تفعل كلمة أم قطوا الجمع أنا نتوقعني ìyàwó ànábì Mùsá lásìkò ti wà nínú oyún alayhi salatu wassalam pẹ̀lú oyún yìí òun náà n'ofe wà lórí ìrìn nínú gbó yìí pẹ̀lú oyún níní òtútù tún mú

wọ́n ní àdíkẹ́ kátara iná tà ń wòye kátara rẹ̀ mọ̀ náà torí pé àbí bùlá ń lọ báyìí aṣáko ìmọ̀já nìyí kọlọ̀njá gúnlẹ̀ dáyọ̀ kọlọ̀májá sọnù hìdáyà méjì ni wọ́n bùkátà sí hìdáyà ti pé kọlọ̀njá ó tọ́wà sọ́nà kó já mọ́ ti pé ọlọ́májá nù sínú ugbó yìí inú ugbó ti bára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa experience gbogbo orúkọ ìrí láyé ẹlòmí láti inú kẹsí inú kẹni gbogbo ṣẹ̀mí rẹ̀ wọ́n sọ yíó kan wo kọ́ ara ẹ̀ kan bù máṣọ nípa ah, àwọn kan lù ṣẹ̀ nípa inú fíìmù ni mo ti ń wò àwọn kan lò tí a bá wo distance maka súnmọ̀dé náà yà rọ́nù pé ṣe bí tánàbí Muhammad náà fẹsẹ̀ ní rẹ̀ sallallahu alaihi wasallam táwọn tàdẹ̀ tún sáré tẹ̀lé lẹ́yìn tí wọ́n tún ṣọ́ gbólówó ọ̀sìnkì ṣóyà síbí ni kò sílé lọ́sùn kò sílé lọ́sùn ìrètí kì í ṣe ní wákàtí méjìlá tánàbí sallallahu alaihi wasallam ń jẹ́ rìn lọ ìrètí kì í ṣe ní 24 hours pẹ̀lú ẹsẹ̀ tánàbí jẹ́ rìn lọ kì í ṣe ní jọ́kàn فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى Òun àti ìyàwó inú ìrìn àjò tí wọ́n wà rí ìyàwó dẹ̀ wà nínú oyún, ọmọ tó di obìnrin rí tó wà nínú ìlera. Tọkọ rẹ̀ tó wá fílẹ̀ gbogbo bímọ ń bọ̀ tí o tún gbọ́ ọkọ lẹ́nu kò tún fagídí tẹ̀lé kò tún pariwo lé lórí pé mi kò nínú ìyá o orí inú ilé tó ti fẹ́ mi o láwọn ọ̀rọ̀ mi tó fi ni mi máa ń sọ sọ́kọ wọn bí àwọn òbí rẹ̀ ní kéjì díẹ̀ lọ́wọ́ ìgbà tó wá fọ́kọ tán nǹkan ò dàbí àwọn ní tẹ́ǹtì tí wọ́n fi ń jẹun nínú ilé wọn àárọ̀ sáfidé bẹ́ẹ̀dà sí ni ọ̀ tó bá fi tọ̀tán rice ni o tó bá ti dalẹ̀ dìtì pẹ̀lú báàgì ni àwọn ti ní timetable tọ̀sẹ̀ kan ìgbẹ́ oríṣiríṣi ẹ̀mí ta lójúmọ́ ẹ gbọ́dọ̀ pé inú fíjì wọn dẹ̀ rí oríṣiríṣi fúrúùtù ló wà bẹ́ẹ̀ ọgbà tó wá délé ọkọ kò wá dà bẹ́ẹ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń sábà gbẹ́rù gbọ́dọ̀ sọkọ̀ wọ́n máa sọ pé ah, ọmọ inú lébi tó ti fẹ́ mi o ìyà òjẹ́ ní èmi ọmọ pé èmi ọmọ pé ló ṣì báyìí ni ẹ́ pété ọ̀gáde mọ́ tó ti fẹ́yàwó nínú ilé bàbá olówó ni àbí sọ́lá tó sọ́lá àyẹ̀kú oúnjẹ náà à ń sọ fún wa wípé ànábì Musa àti bàbá yìí náà dẹ́hùn على أن تحجرني ثمانين حججا وأتممت عشر فمن عندك à ń sẹ́lẹ̀ náà yìí pé ìgbà tí bàbá yìí ń sọ fún ànábì Musa yìí pé mo fẹ́ kó kó ṣiṣẹ́ lọ́ndà mi kọjú mẹ́jọ ṣùgbọ́n tó bá wá ń wẹ̀ tó ṣe tó kọjú mẹ́wàá ìwọ ló nìyẹn ẹni yẹn náà ń tọ́ka sí tó bàbá yìí ní lọ́wọ́ ó wà ńlẹ̀ ẹ̀rù wà ńlẹ̀ ó wà wọ́n fi lè lóhun ẹ̀mplẹ́ ànábì Mùsá alayhi salatu wassalam tọkùnrin rẹ̀ dẹ̀ balẹ̀ pé wàá ṣiṣẹ́ lọ́dọ̀ mi lọ́dún mẹ́jọ ó dà tó fún níbù pé ó tún fún lóúnjẹ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ó dà tó tún ti fún níyàwó àwọn olùmọ̀ nínú tọ̀sí wọ́n lọ́dún pẹ̀lú wá ní ànábì Mùsá wá lò torí pa ànábì Mùsá náà sọ ni máa lò ẹni fún ayé àmàlẹ̀ àjàdá ìnà padà yìí pẹ̀lú àwọn ọ̀dẹ̀wà náà mo bá lò ní méjèèjì ẹ̀rí pé ní ṣàbòsí yín ní kẹ́rù bọ́rí sí yín wọ́n ti ṣe ànábì nínú àsìkò méjèèjì òun náà lọ́dún mẹ́wàá alẹ́ sọ́lá tó sọ̀rọ̀ ẹlẹ́yìn náà tó pọ́dún mẹ́wàá yẹn ń tọ́ka wípé bàbá yẹn bàbá rí ni ọ̀nàbì musa fi ẹ̀sìpẹ́ǹdẹ̀ di ọdún mẹ́wàá alẹ́ sọ́lá tó sọ̀rọ̀ àti ìwọ̀n ọdún mẹ́jọ ni wọ́n jọ ṣe ṣùgbọ́n fúnra ara bàbá yìí ló ní tó bá wà ń wẹ̀ o olùjẹ́ kó pọ́dún mẹ́wàá o ọ̀nàbì musa náà wá kọ̀ mí ti ara rẹ̀ nípìnlẹ̀ ẹjá máa wówó ti fẹ́rí náà ẹjá bẹ̀rẹ̀ náà ìbẹ̀rẹ̀ ṣe níṣẹ́ ẹni tó bá yọrí rẹ̀ lákan sára sí ọwọ́ àtàràbọ̀ alábìmọ̀ sáwà òkú bí lè ṣe ń lọ yìí bàbá tí yàn lè lọ́dún mẹ́wàá lọ́dọ̀ rẹ̀ ni alábìmọ̀ alayhi salatu wa salam nílùú wo ni afẹ́ká máa mọ àwọn kọ́ọ̀tù táwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́yìn ìrìn àjò tí wọ́n wá bẹ̀rẹ̀ yìí títà níbi mọ́ta ti lọ títà níyàn kọ́ òun fẹ́ lọ mú oògùn náà àbọ̀ òun fẹ́ wò bí àwọn lè nǹkan kan gbọ́ mi tó ń fẹ́ lọ yìí. ọ̀làmà àtàhà nù níyàyà mùsà. ẹlẹ́yìí kan ń dàbí mọ̀rọ̀ ọjà àrùn ni àti sẹ́rẹ̀ náà fún wa tẹ́lẹ̀. Ànábì Mùsá ńgbà tó dé àyè yìí, ó wá gbọ́ ohùn tó lọ́wọ́ bá rẹ̀ pé ya Mùsá, kéré Mùsá, kí lọ́wọ́ bá fẹ́ sọ fún. Ya Mùsá, falamma táhà nù díyà ní ṣáàtì ìlú àdìl àìmánì fil buq'atil mubarakati min ash-shajara. أيا موسى إني أنا الله رب العالمين سبحان الله وبارك بيني sẹ́fù sáwọn ìpè irọ́ tó wà ń gbòòrò lónìí alùpàní ọlọ́run pè òun lòmí àárí sáyà kúrò lẹ́nu iṣẹ́ alọ́lọ́run pè òun bólú wá pè ẹ́ sí ẹ́ oníkó máa lọ fọ́ ọ́sítà torí kó máa lọ tọ́jú àwọn arúgbó káàkiri ìgboro ó wá pè ẹ́ síbi business èyí tó wá já owó èyí tó rí ibi tó ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ lọ ọlọ́run ọba ọlọ́run ló pè ẹ́ yìí òun wo ló fi pè é ìdí wo ló sọ ìpàtọ́lọ́run bá fà náà mọ́ sá à ń kọ́ bó ṣe pè é àwọn anábì ọlọ́run lọ́lọ́run bá ń pè é tó wá kì í ṣànábì ọlọ́run abẹ́ẹ̀rí èèyàn tó lọ́lọ́wọ́ bá pé òun ẹbìrì lọ́wọ́ rẹ̀ gbígbó lọ́lọ́wọ́ ti pàdé ẹ̀ tó fi pè ẹ́ èdè olóòtúnbà tó pè ẹ́ báwo ló ṣe sọ irọ́ lásán anábì mú sí ọgbọ́sọ́ lọ́wọ́ bá pé ní anallahu rabbul alamin anábì omi náà bísínẹ́sì rẹ̀ ò lọ déédéé wọ́n wá wípé náà ikú bísínẹ́sì mi sọ tún wà tuntun jáwó jẹ́kùn yá ọlọ́run wá pé òun ẹ̀yà pàṣẹ́tì wọ́n bá ló ń bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run irọ́ ni o iṣẹ́ ara rẹ̀ ló bẹ̀rẹ̀ yẹn o wọ́n pọ̀ káàkiri o ṣùgbọ́n àbí ọlọ́run kó bá táṣírí àwọn òkúrọ́ àwọn ọmọdé ẹ̀kọ́ ẹ̀bìnrin lọ gbogbo wọn tí wọ́n tó pọ́lọ̀ wọn bá pè àwọn ẹgbẹ́ ẹyẹ bọ́sì gbangba ẹ wá sọ fún àwọn èèyàn pé títí bá ń ṣe ọlọ́run ló pè ẹ́ ọlọ́run kó fi ẹ̀ṣẹ̀ sí kíákíá ta ló tó bẹ̀ kó wá sọ nínú wọn tó náà mọ̀ pọ́lọ̀ nǹkan ló pè òun ẹ̀yìn méjì náà ló wà ṣá ṣètọ́ nílé pè ní bọ́lọ̀ wọn bá ti máa ń pè ní kó wá rò pọ́lọ̀ wọn wá ló pè òun ṣùgbọ́n àwọn tọ́lọ̀ wọn bá pè àwọn ti tán wọn ò símọ́ lórí ilẹ̀ ayé ọlọ́run pè ní òsímá láti pàtàlọ́ ń ti ẹni tó gbẹ̀yìn pẹ̀lú ànábì rẹ̀ títí Muhammad bin Abdullah sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n fi wálé lọ́lọ́run bá pè ẹ́ tá a fi máa wá dáhùn pé lóòótọ́ ni ọlọ́run ló pè é òun ni kó yá sí bàtà wọjọ́ orí tiẹ̀ náà kò sí lé ní two years. àwa rí pé àá ah, lóòótọ́ ni kọ́lọ̀ síwájú ànábì Muhammad wa sáyé sallallahu alayhi wa ẹ̀mí rẹ̀ gùn gan-an jíjàn. Tàjá kọ́lọ́run ti pè ti pẹ́. Nínú àwọn ọ̀nàbí ọlọ́run kan tí wọ́n ti pẹ́ náà láǹfààní àti mọ̀pọ́ sí wà láyé ní kí lórúkọ yín sà. Àwọn àrígbò kò tiẹ̀ sí nínú lísì orúkọ ànábí ọlọ́run. Àyà Musa Alamin. Ànábì wọn sọ pé tọ́lọ́run bá ti ń tọ́lọ́run Àná Allahu Rabbul Alamin. Ó ní èmi ni ọlọ́run ọba ṣẹ́rá àwọn tọ́lọ́wọ́n bá pèsè rí tọ́lọ́wọ́n bá ń sọ fún wọn tọ́lọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n ọba rẹ tó ń gbóhùn rẹ̀ yìí o èmi ní ọba gbogbo àgbà ńlá yìí àwọn tọ́lọ́wọ́n bá pè àwọn lónìí ṣé wọn tó ń pè wọ́n fún rèé ọbọ̀n pè wọ́n fún pẹ̀lẹ̀ bí gba ọlọ́wọ́ àwọn èèyàn máa rí wọ́n jẹ́ ìmí ìdíjẹ́ mẹ́rin tí ẹni máa ṣe ń wá yẹn tó pín lọ́tọ̀ ẹ̀kọ́ obìnrin lọ́tọ̀ ìṣòrara máa lé ilẹ̀ fún ọbẹ̀ ẹ fún ọ pé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ àkọ́bí àwọn pé lákàyàwó èèyàn ó dùn mú ṣeré púpọ̀ àwa 2020 àbí kí erí ń gbéṣe àbí kí wọ́n kí wọ́n rí ń gbéṣe ní 2020 àdúrà ẹlẹ́mìnà àwọn arábí ni wọ́n bára àwọn mùsùlùmí wá náà ń ṣe ọláhì wọ́n ṣe àìmọ̀ ìyàwó àdúgbò láti ìpàábí ẹ̀nà tí yàbá dé bẹ̀rù pa ẹwọ́n ni wọ́n ṣe ń bẹ̀rẹ̀ ṣáwà mùsùlùmí náà rèé business ní kíní yìí ẹ máa tanra wa àwọn wọ́n rí sílé ìjọsìn kí ló wá dé lásìkò tàwà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí rọjúmọ́ lè jọsìn tó rán mọ̀ pé owó tó ń jáde ń jẹjọ tó ń jáde lókó gọ́ọ̀mẹ̀ntì lọ àwọn náà ń wo oríṣiríṣi nǹkan ńláńláńláńlá táwọn bá pẹ̀lú àwọn olólórí ilé ìjọsìn ń gbèsè tí gbóná wọn ti ń rówó eléyìí àwọn náà dẹ̀ jẹ́ mẹ́mbà láwọn ilé ìjọsìn míì àwọn náà náà ọmọ náà ìyàwó ń bò míì wọ́n dẹ̀ rí ohun tó ń jábọ́ táwọn ìṣòro ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yẹ tí ó lọ́tọ̀ ṣọ́lọ́ náà ló pé Allah akbar Àlẹ́kíámà nípa ọ̀. Inni ana Allahu rabbul alamin. Àwọn tí tó bí ọlọ́run bá bí ọlọ́run. Àwọn tí tọkàn ọlọ́run bá bí ọlọ́run. Gbọ́kàn tí wọ́n ń parọ́ mọ́ ọlọ́run tí wọ́n fi ń tú àwọn èèyàn jẹ láyé yìí ọlọ́njọba táṣírí wọn. àmín. jẹba ọ apalẹ̀ wọn káwọn èèyàn lè lálàáfíà lílu. àmín. àdúrà ńlá ni o ẹja máa ṣe gbogbo ọgbà o gbogbo wọn tí wọ́n ń parọ́ mọ́lọ̀ ọlọ́run àkọmọlé ọlọ́wọ́ ọwà tó àṣírí wọn kó bá ayẹ pẹ̀lẹ́ wọn ayé rẹpẹtẹ o lákàkiri ń tọ́lọ̀wọ̀n bá wípà náà bí Mùsá ní kò lọ́lọ́run واصل وأن يلقي عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الهامنين ẹlẹ́yìn náà láti ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá ọ̀pá tó wà lọ́wọ́ anábì musa lọ́lọ́wọ́ ní kó kọ́kọ́ sílẹ̀ ìgbà tó sílẹ̀ tó padì jù anábì musa gbèrègè ọlọ́wọ́ ní padà wá má bẹ̀rù bẹ̀rẹ̀ mọ́ ọ̀pá ẹ̀ padà àti kan lélẹ́yìn náà tàbí fi hàn ẹ́ ó níbi tó ti fẹ́ lò ó lẹ́yìn eléyìí ọlọ́wọ́ ní kó fọwọ́ rẹ̀ sábíá ọwọ́ jáde òfunfun ẹ̀yìn ilé yìí náà ọlọ́run bá ń wá ní Musa ní tó kà ní ìsìn náà ni pé a ti wọ́ ẹ̀wọ̀n kọ́ ànábì Musa ti ṣàjúà wọ́n ti dẹ ọlọ́run wọ́n ní kọ́lọ́run kó bá wọn ṣe Harun ní ànábì káwọn lè jọ jíṣẹ́ wọ́n ní Harun yìí náà nínú ni òun náà jẹ́ ẹ̀gbọ́n sí Musa ẹ̀gbọ́n ló tún jẹ́ sí ọlọ́run bí mo sáwá ń bẹ ọlọ́run tó kó ṣe lè náà lẹ́ni táwọn máa dojú iṣẹ́ pọ̀ ló fi jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n fẹnu kò lórí pé pẹ̀lú kólóhùn tọ́lọ́run bá sọ pé wọ̀làkọ́dì kò tí ìta sí ẹ̀yà Musa ìrẹ́ Musa àdúrà tó béèrè àti ṣe wọ́n ní àti jẹ́ lóhùn tọ́lọ́run bá sọ fún Musa yìí ó ń tọ́ka sí pé Harun náà mọ̀ bí yemina àbíyá anábì ọlọ́run wọ́n náà lọ́bí ọlọ́wọ́ ni Harun báwo olùkọ́ ṣe fẹ́nu kò lórí pé Lukman kìí ṣe ànábì ọlọ́run wọ́n wá ní Harun ní ànábì ọlọ́run lòun ànábì ọlọ́run tọ́lọ́run ọba fi ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ànábì Musa ni kò dáṣẹ́ jẹ́ ìsọ́lọ́tọ̀ ọ̀sọ̀lá bákan náà ìtọ́lọ́run jẹ̀ ti fẹ́ lónà ni àti lọ́sọ́tọ̀ Fir'aun ọlọ́n sọ fún wípé àtìrẹ́ àti Mùsá àtìrẹ́ àti Harun ẹ̀yin méjèèjì ìdìhábá ilẹ̀ Fir'aun. ìdìhábá àǹtà wà àhúkà bí àyá ti wà látàníyà sí dìkìrí. ìkàlẹ̀ lẹ́yìn ìdìhábá àǹtà wà àhúkà Ọlọ́run ní ìdíhàbá. iná òòtọ̀kọ́. Ọlọ́run kẹ́lùmọ̀ ìdíhàbá fún àwọn méjèèjì. Ẹ̀yin méjèèjì wá lọ sọ́dọ̀ Fìràún. Iná òòtọ̀kọ́ máa lọ. Yá máa lọ lọ. ń lò nínú Al-Qur'an. wọ́n sọ fún àtẹ́bẹ̀ musa pé izhab anta wa aku akhika akhuka bi ayati izhab anta wa akhuka bi ayati ìwọ àtàwọn àyá rẹ̀ harun ó yẹ jọ máa lọ wala taniyati dhikri ṣíwájú náà yà ti ta kàlẹ́ kan ọlọ́run izhaba ẹgbẹ́ yẹ jẹjọ wá lọ́dọ̀ fir'aun ṣe ń yẹ wa báyìí Kíni aláwọ̀ wá wá fi ròyìn Fir'aun? Wà wá bí náà làwọ̀ rẹ̀. Kíni aláwọ̀ fi ròyìn Fir'aun? Ìnáwó tọ̀gọ́. Ọ̀rọ̀ tó ní agbára. Ọlọ́run bá ní ìnáwó tọ̀gọ́. Fir'aun tẹ́fẹ́ lọ báyìí o. Wọ́n Mọ́sá ò mọ́ o. Díẹ̀ ló wọn lára rẹ̀ o. Torí pé bá tí Mọ́sá fi gbé láàfin, bàbá láàánú lórí Fir'aun sí. Bàbá tó tọ́, bàbá tó tẹ́ àwọn kankan ló kàn fẹ́ fi ń bẹ̀ sí òtẹ́ lọ́rùn pàápàá jùlọ ìgbà tó ti ká ànábì Mùsá tó tó bọ́ sáàárín ìgboro tẹ̀mí tọ́ rẹ̀ bọ́ níbi tó ti ń lájà yìí ló túbọ̀ ṣokùnfà jẹ́ ń sálọ. ọlọ́run bá wá ń júwe Fìràánù fún ànábì Mùsá àti Harun ẹni tẹ́ fẹ́ lọ báyìí. Innahu tagha. Innahu tagha. Innahu tagha. Tọ́ọ̀gì ni o. Ẹlẹ́ mọ̀ pé Yorùbá náà máa ń sọ. Wọ́n á lé tọ́ọ̀gì. Kí ni túnmọ̀ rẹ̀? Ayé Al-Qur'an ọlọ́mọ innahu tagha. Innahu tagha. Kí ni túnmọ̀ tọ́ọ̀gì? Ọmọ Ọmọ tó yọ olùgbẹ́rù kan rí. Ọmọ tó

ẹ̀wọ̀n mi tọ́lọ́ ti ní kànáàbì Musa ti gbéṣẹ́ àti ibi tó le kò ní ẹsẹ̀ tó máa rírú ẹ̀kẹ́ rí òní kọ́kọ́ gbà á ah, kò ní kó gbé láti ibi tó fúyẹ́ ìwà táwọn Muhammad bí ẹ̀rẹ̀ ṣe ń bolọ́ lọ́wọ́ ti ní kó bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n ni wọ́n á ń bèrè ashiratak al-aqrabin tẹ̀rẹ̀ láti ibi àwọn ẹbí rẹ̀ ṣe àti fún wọn ṣùgbọ́n láwọn bá wọn ní kí àlèsàlátù ọ̀sọ̀lá kò ní kó padà sọ́dọ̀ bàbá ìyàwó rẹ̀ tó lẹ́ẹ̀kí ẹ̀ tó àpamọ́ lẹ́ẹ̀kí ẹ̀ ó ní rárá ibi tí kò ti gbèrè àtúkè. àtọ́jú apààyàn. anábì ah. musa ní ọlọ́run àwọn anábì ọlọ́run kì í ṣe pé ṣùgbọ́n ètò kọ́kàn balẹ̀ dáadáa pé kí lè fi mọ́ tí mo fẹ́ ṣe yìí kó máa bú mi lọ́wọ́ ọlọ́run náà ni mo ń kọ́ tó ń bá mi sọ̀rọ̀ yìí ẹ̀kọ́ bá sọ Ìgbé tọ́lọ́run bá ti ní kó lọ kí ànábì Mùsá wá ń sọ fọ́lọ́run. أبني قتلت منهم نفسا فأخاف أن يقتلون. ó ní tó ṣẹlẹ̀ ní pé ọlọ́run mo pa àyàn kan láàrin wọn ọjọ́ tí mò ń lájà ẹ̀mí kan tọwọ́ mi bọ́ ẹ̀kí kì í jẹ́ tẹni kí èèyàn máa mọ̀ ọ́ èmi ni mo jó ní sábàbí ọjọ́ náà lóòótọ́ rẹ́kọ̀dì yẹn ti wà ń lẹ̀ lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn fìràwọ̀ kọ́dà wọ́n ti ń lé mi wọ́n fẹ́ pa ní wà àkọ́ọ̀fù àyà kòtòlù ẹ̀rú wá ń bà mí tí bá tún wá gba ìlú ilẹ̀ tí mo ní mo fẹ́ jí tẹ́ ọlọ́run pọ̀ náà jẹ́ wá ní ẹpa mí báyìí ìyẹn wà ń wájú min lisana ó ní wọ́n lọ́wọ́ bá náà mọ́ tó ṣẹlẹ̀ sí mi gerege tí mo bá ń sọ̀rọ̀ wọ́n lọ́n ti bá oko tí mo wí ketekete nígbà àwọn ẹ̀dẹ́ èèyàn tó fẹ́ gbọ́ mi ò lè gbọ́ mi lé àti fún tó ṣẹlẹ̀ sáhàn rẹ̀ ọmọ ni fèrè kó ń du òun ó ń ṣèkà ọ̀dà ń pé eré ọmọdé ni ṣùgbọ́n bá mọ̀ tí fìdáwọn fi ní kí ànábì Mùsá mú ògùn náà tó kó nǹkan méje kalẹ̀ ànábì Mùsá fi mú àwọn míì ní támọ̀rù ní onídàmínú ni pẹ̀lẹ́ṣẹ̀ náà àwọn míì ní àlúùlù ni pẹ̀lẹ́ṣẹ̀ náà ànábì Mùsá mú iná nígbàtí jìbìrì ló mọ́wọ́ rẹ̀ lọ sí ibi iná tó ń ti fẹ́ mú ètò ìtọ́ yìnyín ọlọ́ni rárá àìkú rèé ọmọ látọdún náà ni àhán anábì Mùsá fi lọ àwọn bàbá wa fi máa ń èèyàn máa ń kí ìsọmọ ẹbí ni láti kékeré èèyàn máa ń kí ìsọmọ kékeré ni nígbà tí ò tí mo yàtọ̀ láàárín n tó lè ṣe ń jàǹbá àti tó lè ṣe láǹfààní gbogbo àwọn oríṣiríṣi nǹkan sniper nǹkan kan ẹ̀rí gbé títòsí fáwọn ọmọ òun kàn máa rò pé mílíọ̀nù àti ẹmu kú ni àbí rò kó mi. àbálọ̀ ọmọ ajẹ́ wọn ọmọ tó ṣe ọmọ ní ìsì ọlá ṣùgbọ́n nǹkan àmì ìkúmú nínú ilé sí ìyá rẹ̀ mọ̀ ìkànnà nìkan sọ ń ọmọ tó kó kọ́kọ́rọ́ sí ìyá rẹ̀ kó lẹ̀ sórí kínní nígbàdá tẹnu gbé mi ya bá ń wá kọ́kọ́rọ́ pa ah, kí wà ń bí kí méjì ibi ló wà ọmọ yìí kan ló wà ní pẹ̀lú ẹ̀ ibi ló wà bí ọmọ yìí ti dá sẹ́nu ni ọlọ́ni kò tẹ̀yà tó nígbà tó ya kínní náà bá rí pé kọ́kọ́rọ́ méjì wà nínú ìyá ọmọ Allahu akbar òbí ò gbọdọ̀ tí alẹ́ ìyá ni bàbá ni torípa ọmọ yóò mọ̀ pé táwọn ń ṣe yìí kéré kú ni. wà á Haruna. Ànábì Musa wà lè sọ̀rọ̀ jágere. Ó wà fúnfọ́ mi ní Lìsánà. Ó wá ń bẹ Ọlọ́run pé kó jẹ́ kí Haruna tẹ̀lé òun. Haruna ní Ọlọ́run jọ jílé náà lánàbí Ọlọ́run. Fáàrí sílé o máa ń yàrí ní àìsàn àdínkù ní. Bóyá ń sọ tí mo bá ti ń sọ ló mi gbé Ìbẹ̀rù àkọ́kọ́, èèyàn tẹ̀mí rẹ̀ bọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tàbí fi sọ̀rọ̀ náà ni ò já gerege yìí ẹlẹ́ẹ̀kẹta àwọn ará bí i tí mo fẹ́ lọ bá yìí àkọ́ọ̀fọ́ ayọ́ka dìbò mo ń báyà báwọn náà ṣe ní pẹ́pẹ́rọ ni mo ń pa ìrẹ̀sìn tó máa ó ní ìyẹn náà tún bà mí lẹ́rù ọlọ́run báwo ló ti fi bá mi tó torí pé ọ̀rọ̀ báwo ti fẹ́ dùn lẹ́nu mi nílùú ibi tí wọ́n ti tọ́ mi láàfin ibi tí wọ́n ti tọ́ mi ibẹ̀ kí ti tẹ̀lé wá sí. tí wọ́n dẹ̀ bìlífù báyìí sí bá náà lọ́dọ̀ ọlọ́run ní mi. Fàtíyá fìrì àwọn àfàkúlà iná rasúlù rọ́bìlì àlẹ́ mi iná á ní arúsìlì máa ná bá dìín. إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين. Ọkùnrin táwọn ẹbí Mọ́sá sọ yìí, ọlọ́run ọba ọba tó yá sí bó ṣe ẹran báyìí náà ni, ara ní bá ní bíbẹ̀ ni. Ṣé tọ́lọ́run bá ti mọ̀ kú ṣe, bébì ni mo ní ayé. Èmi ni mo ní ètò inú ayé, èmi ni mo náà tí mo ní kò lọ bá ti wọ́n. Wà kí a Fir'aun. Àníká ẹ méjèèjì lọ bá Fir'aun. Àkúlá inna rasulu rabbil alamin. Kọ́dà tẹ́ bá ti dọ́dọ̀ rẹ̀, ibi tí kẹ́ ti bẹ̀rẹ̀ ní pé inna rasulu rabbil alamin. Àwọn tàwa Àná arúsí lè máa ná bàní Israel. Àpọ́ṣì fún Fìrì Áùd, wọlé léyìn, ẹ má kọ̀ lóhùn ọ̀. Ẹni fẹ́ jíṣẹ́ ọlọ́run kì ń kọ̀ lóhùn. Ẹ̀rù kí ń bá, innahu la yakhafu ladayya. Al-Mursal. Èèyàn kì ń jíṣẹ́ ọlọ́run kẹ́rù tí máa bọ̀ pé máa gbọ́n pàtó tíjọba bá débi tó ti sọ̀rọ̀ ọlọ́run tó kó mú tiẹ̀ kó tó lọ wàhálà ló ṣe ní táwọn afá tó ní sọ̀rọ̀ máa délẹ̀ tó máa máa pawá àbídà ẹgbẹ́jọ́ abẹ́ǹkó ẹlòmíín wo kọ́ àwọn olówó yẹn tó ń bá ní kó ń já lójú ọ̀rọ̀ máa ní ṣàánú òun à tọ́lọ́wọ́n bò alọ́lọ́run lòun fẹ́ kẹ́lá mọ́ yín ẹlọ́lọ́run ló fẹ́ gbígbà ẹyẹ máa wò ìkẹ́ ọlọ́run kìí ṣe sí àmà ń dínà máa àgbàrá ọlọ́run gan tó ń ṣùgbọ́n ní àgbàrá òjé dínà máa á ń bèèrè ìkẹtọ́ lọ fẹ́ kẹrù rẹ̀ tó ránṣẹ́ ọlọ́run ni wọ fìránù wọ mọ́kúnlá ẹ sọ fún mi pé náírà zulu rabbil alamin òjíṣẹ́ ọlọ́run bá ní wá Ọba tó ní gbogbo ọ̀gán láyé. Anárùsìn máa náà bá ní ìsìnrà yìí. Ṣé oríṣẹ́ bẹ́rọ ń tẹ̀ rán wá sí wọ? Iṣẹ́ tó yàtọ̀ ni. Iṣẹ́ náà ni pé àwọn bà ní ìsìnrà ìlú tó ń kọ́ àkókò yìí. Ọlọ́run bá ní ká wá sọ fún ẹ pópó yọ̀ǹda wọn fún wa. Yé pa wọ́n mọ́. Fọ́ọ̀mù àwọn tiẹ̀. Fọ́ọ̀mù àwọn ẹni tiẹ̀. Kọ́ọ̀lá àwọn bàlẹ̀ Israẹli lẹ̀ fún wa tọ́rọ àmẹ́jì torí iná inú ọ̀nà bàlẹ̀ Israẹli ni wá ìwọ́n àkókò mọ̀ yọ̀ǹda fún wa o ìkọ́kúpa tó ń pààyàn yóò tó gẹ́ kí a mọ̀ pé tó bá fi ń di kó tó gẹ́ ìlú àmì tí pọ́lọ́wọ́ challenge ẹni tó rò kókò sẹ́tún tó challenge òun ẹ̀rọ àbá ẹ̀rọ àbá aráàlú tí wọ́n tún táwọn náà tún nífọ̀n ní ẹ̀kan bíi tiẹ̀ tá táwọn yìí ni wọ́n ń challenge báyìí àti pé mi gan sún bàǹtẹ́ yìí o. Ìyáàánú wa ò pé, "Ah! Ànárí sí ìbáná bá ní ìsìnrọ́ Anáà bá ní ìsìnrọ́ ìlà fẹ́ gbà o. Kọ́ọ̀lá. Kò ní sẹ́ni tó tó gbà wọn lọ́wọ́ ẹbí kì í ṣàwàtọ́ lọ́wọ́. Kọ́ọ̀lá ẹ̀yà lásán bá dánrọ ilé ìwà àti wàhálà ọmọ kó wà ní kan pàlì ṣìkọ́ àwọn tó ń wò ìyá dé gbogbo ẹja Tẹ́rí lẹ́sẹ̀kẹsẹ̀ kò tún tó kọ́kọ́ ah, náà wà lè dáa. Kọ́dà kò kọjú sí Harun, ọ̀rọ̀ Harun ò kàn ta ló kọjú sí Musa ẹmọ̀ tí yẹn bá rí ìmọ̀ yẹn fọ́ kọjú pé àbí mọ̀ ń lálàá ni àbí yàn ń jọyàn ni tí yẹn máa jọyàn tó báyìí ni Musa rí kẹ̀ Alam nurabbika fina Aláǹtà wa la tọ́ ẹ láàfin bí. Nọ̀rọ̀ bí dábì náà wà lé dáa. Láti ọmọ òpó lò. Mi náà wà lé dáa. Lọ́dọ̀ wa ń bíi tí wọ́n bí ẹ tí wọ́n taari ẹ tá a tọ́ ẹ tá a taari ẹ láàfin. Mi náà wà lé dáa. Wọ́lá bí o sà. Fínà ní àmúrí kàfí ni. Jẹ́rùkún lo fínà yẹn náà bẹ̀. Wọ́lá bí o sà fínà. O tún pẹ́ lọ́dọ̀ wa ń bíi kì í ṣe kékeré. Sìnìí yẹ́ olóma ló ń bí yìí. wàlàbí sábí náà ní ní ọmọdé kàfí ní ìdáwà fún ẹlítàfà alákàtàlẹ̀ tí ìbálítàwà ọ̀tàmì ẹlítàfìrí. Mo dẹ̀ jọ tó pọ̀ tó ìwò pẹ̀lú gbogbo àwọn ara tó dá, mo fọ́ àlítàfà alákàtàlẹ̀. Alẹ̀ tí ìbálítàwà. Ó ṣe lè yìí, ó ṣe lè yìí, ọmọ ti pẹ́ ti pẹ́. Nínú ni mo ní kí wọ́n fi ẹ́lẹ̀ ah èmi náà ló tún wá tí ló wá gbólóhùn èmi ló wá fẹ́ fi kọ́rọ̀ sọ. wọ́n ń ta mínẹ́lítà mi ní. sọ̀rọ̀ pé a dùn níta ọmọ wa yẹ ni gbogbo kó yọ alágbàfọ̀ bí alùpùpù wá ni. Ìwọ fìrá ìwọ Musa. Wọ́n ń ta mínẹ́lítà mi rí. Ìfìrá àwọn ọba ní kébèrè ní aláìmọ́lé ní ẹ̀ o. fún ẹ̀lítùn náà ìdáhùn wa ànàmínà.

Ọlá máa ń dùn á. Arábìnrin Musa ọba jiyàn, ó ní bẹ́ẹ̀ ni, gbogbo tí ẹbí yẹn náà ni. Ìbá ń wá. Iṣẹ́ ló ṣẹlẹ̀ yẹn náà sẹ́ni mo ṣílẹ̀ mo ṣe tọ̀hún. Mo dàjà lóòótọ́ ẹ̀mí pọ̀, èmi náà mọ̀ kódà mo ti sọ bọ́ọ̀lù ọ̀hún tó rán ni. Èmi náà mọ̀ kó wọ́n fẹ́ pa mí. Ọlá máa ń dùn á. Gbogbo ń tẹ̀mí náà rò rè bẹ́ẹ̀ ṣe wíyẹn náà ló ṣe rí. Ṣùgbọ́n gbà tí ìṣẹ̀lẹ̀ ẹ̀ Anàmínà tọ́ọ̀lì. Ní ìdí lójú ọ̀nà pé mo mọ̀ pọ́lọ́ ọba tẹ̀lé báyìí. Ìlànwà ànàmínà tọ́ọ̀lì. Ó wá ní kí ló tún kù ní ìtẹ̀ ẹ̀sọ yẹn. Bàbá ọrùn tó ní kó mi lánàá fi kún. Èyí tó kù ní kánábì mo sá sọ fún pé sórí tẹ́lá. Àbí ibi tẹ́ fẹ́ rí nàlẹ́ yìí ni. Ẹ̀sìn mi ló ṣe ríta o, ẹ ṣe o, owó tẹ́ ẹ ṣe fún wa ń pa náà ọlọ́wọ́ san rí o. Ìyẹn ti di past Bàbá ẹni tó wà nílẹ̀ tó wà nílẹ̀ lọ́wọ́ lọ́wọ́ báyìí ni pé ọlọ́ni ẹyẹ fìyà jẹ àwọn èèyàn mọ́. Wọ́n bàrá rí tùmí kòmìlà máa rí bùtú kó mú bá wá bàlẹ̀ rántí ó kì máa ń wàjà aládé ìdínà límọ̀rùsàlì. Aláàjì Mọ́sá náà wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ṣẹ́ nígbà tẹ́ ń sọ yẹn. Lámà ìbújọ kan. Ìgbà tí èmi náà rí pé ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tán. Bàbá rọrì tùmí mo bá sá lọ. kò parọ́ ẹbí kí ló ń ṣàwọn èèyàn tí wọ́n ń parọ́ náà kí ló ń bírọ́. bàbá rẹ̀ tún ní kún. àwọn bàbá ńlẹ̀ Yorùbá ní parọ́ níyì wọ́n náà tẹ́lẹ̀ ń mú wa. àwọn èèyàn mọ́rọ́sìn kankan mọ́ lásìkò sáwà yìí ẹjẹ́ àjà àwọn ọlọ́bí Ọlọ́run. Alábì mú sá pẹ̀lú pọ́ ti dáná bí ọlọ́run. Pápá rí dúdú nǹkan. Ó nígbàjẹ́ mi náà rí pé nǹkan kàkà mọ́. Lámà àbẹ̀bùdú kan. Nígbàjẹ́ ló pà mí pẹ̀ lè parí mi náà bá sá lọ. Pápá rí dúdú nǹkan lámà àbẹ̀bùdú kan. Dẹ́ẹ̀dọ̀ mọ̀ pé ohun tó bí sí sálọ yẹ nìkan ló wá ta lólobó. Àwọn ará ibi ìyá tẹ̀lú rú ọ̀nà bí kà sàmìrò nàbí ká ní ẹ̀kọ́ tó ló ká fàkọ́rọ̀ jẹ́ ìnìlá kàmínà náà fi hí. Jáde kó onú mi. Ó lè dé mi sọ̀rọ̀ wọn o. Fàkọ́rọ̀ jà mí ní Ọlọ́run tó ìfà ní ìfàyà. Yàtọ̀ ọkọ̀ wo. Ó dẹ̀ ń sọ́ ní iná yìí tó fọ́fọ́. Bàbá àrídé mi gómìnà máa fi rọ̀jọ̀ kan. Sọ́lọ fún yín nígbà tó rú ń bà mí. Bàbá àlérà bí òkè bá. Àyá ti kí aláìwò sálíwájú ló ń sọ̀rọ̀ wájú Fìràánù yìí. Ìkìyà látọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀bàlí. Táwọn ẹlòmí ìṣẹ̀ṣẹ̀ máa máa lọ mẹ́dùn àrábì ti kìyà. Rọ́bì òkè máa. Àbẹ́ àmọ́dé ṣíríṣì. Wọ́n

ẹni ẹ̀rọ náà musa ni bàbá àrídùn mi ń wa bàlí ìràbí òkè máa hàn. káṣọ tọrọ wọlá ẹrú ti tẹlẹ tẹlẹ lóòótọ́. bàbá àrídùn mi ń kún. ẹ̀rọ àdáyé pé di nẹ́ẹ̀sì ni kíyàn sá lọ kan Nígbà tí wàhálà ṣẹlẹ̀ tó dẹ̀rí pé tó fẹ́ tẹ̀yìn ilé ìbọn ni bọ́ọ̀lì pa òun náà. Ìwọ́n tó wà ń jà náà bí ọlọ́run. Ìwọ́n tó ń jà náà bí ọlọ́run. Bírèkì mọ́tò ń fèèlì ló bá kọlu èèyàn lèyàn bá kú ó mọ́mọ́ ó bá dúó pé wà lọ́wọ́ ọlọ́run wá kún tẹ́sì bẹ́ẹ̀kì ibi tàjọ wà náà rí tó bá jẹ mọ́ farọ́ wá tẹ́sì rárá o yá lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọ police station lọ màmá rí jù ní fún kí ló ṣẹlẹ̀ àsọpọ̀ òtítánà bẹ́ẹ̀kì mọ́tò ẹ̀ fèèlì kúrẹ̀ tí rọ́ọ̀lú àwọn èèyàn ẹ̀mí ti bọ́ ò àti bàjẹ́ ò torí bó ojú ó máa ẹ́ ẹ̀kọ́ ni tọ́rọ bá ti ṣẹlẹ̀ kọ́kọ́ farapamọ́ná bàbá rí jù mí àwọn ọlọ́pàá máa béèrè owó ṣùgbọ́n pàtàkì orílẹ̀-èdè ti wá ń bí ni bẹ́ẹ̀lì free ní ọmọ Nàìjíríà rere ní ẹ̀wọ́ tó wá fún ara ẹ̀ ṣùgbọ́n láwọn orílẹ̀-èdè kan àkókò wá fi lọ police station báyìí ó ti ti péré lọ ha ọlọ́pàá lẹ́nu. wọ́n fara rí tòmí kú. wọ́n béèrè driver's license wọ́n béèrè oríṣiríṣi wọ́n dẹ̀ bẹ́ẹ̀ ka èèyàn tó kú láwọn orílẹ̀-èdè kan wọ́n dẹ̀ bẹ́ẹ̀ pe àwọn ẹbí èèyàn tó kú pé òun náà pàpọ̀ ń ẹ má gbà lẹ́sà yé báyìí lọ́wọ́ rẹ o ẹ dẹ̀ náà ń bẹ̀ o wọ́n ti kọ́pẹ́tì pẹ̀lú wọ́n máa sọ fẹ́ orí ẹ ṣùgbọ́n wa nǹkan bá ilẹ̀ tó wà náà àwọn ẹbí ń darí gan ta o wọ́n àgbọ̀dọ̀ ìṣẹ́lẹ̀ bá pa ẹni o ti o láwọn orílẹ̀-èdè kan bí wọ́n ṣe ń ṣe rèé ìgbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ Bàbá àwíjú mi kún lámà ìbùtò kan mú bá wà hábàlì rọ̀bí òkè máa ń wájà lánìí ìnà lè mọ́rọ̀ zàlẹ̀. Alábẹ̀mọ́ta ni ẹ̀sùn gbà síṣẹ̀lẹ̀ ẹ̀ fi ṣẹlẹ̀ ẹ̀ tí mo fi lọ. Wàhábà lè ṣọ́kìmà. Kábí òkìmá. Ọlọ́run bá ti wá padà wá fún mi ní ṣíkìmà. Kábí òkìmá. Ó ti fún mi ní àwọn òye kan. Kábí òkìmá. Ó ti sọ mí dà nábì rẹ̀. Àjálà ni. Ó ti fún mi ní ṣíkìmà. Wisdom. Ó ti fún mi ní ohun tí màá fi jíṣẹ́. Ó ti ṣe mí láti ọlọ́run. Ìyè kì í ṣe ordinary person mọ́bẹ̀ tí wọ́n mi yìí o. Yálà ní ìlànà. Ọlọ́run sàtọ̀, ọlọ́nàjọ́ ọlọ́run wá pèrà Gbogbo ànájọ́ ọlọ́run Wà tí lè ká. máa ń pèrà wọn lánàjọ́ ọlọ́run fún àwọn èèyàn. Wà tí lè ní ìmọ̀ tó ń tẹ̀mọ́nù ha aláṣà àbátábà ní Ìsìráìlì. Ibi tá a ti kú ilé ẹ̀kan máa gbàgbé pa. Àti ìlíkà ní ìmàtún. Káwọn àrùn dọ́gba gbẹ̀yìn ti sọ tí èmi náà ti sọ sí. Ìlíkà ní ìmàtún. Nínú ìkẹta lọ́wọ́ ṣe fún mi tí mo ní kí n sọ fún mi. Ọ̀nà ha ẹlẹ́yà. Ìtọ́lọ́wọ́ bá ṣe fún mi tí torí ẹ̀gbẹ́ mi dìde. An Ìyẹn náà lọ́lọ́ ní kí wá gbà wọ́n lè lọ́wọ́ ìyá yìí. Wọ́n á lẹ́fìrì ààrùn. Wọ́n bá ń ṣe fún wọn. أن ọlọ́run tún fẹ́ ẹ̀gbóòsì pèrè ọ̀nà sí pátápátá gbogbo bó ṣe ń pàṣẹ fún àwọn tó ń pàṣẹ fún gbogbo bó ṣe ń kó àwọn èèyàn wá tí wọ́n ń pa wọ́n gbogbo bí wọ́n ṣe ń lọ àwọn èèyàn lọ́kùnà gbogbo bó ṣe ń lo àwọn tó ń lò lẹ́rú lágbàgbé ẹwọ̀n pé nígbà tó di ọdún kan táwọn ìsọ́ngbé rẹ̀ tí wọ́n gbà mọ̀ràn pé ọdọọdún ojoojúmọ́ tá a fi ń pa àwọn èèyàn yìí àwọn tá ń pa yá àwọn bẹ̀rẹ̀ Israẹli àwọn náà la fi ń ṣiṣẹ́ oko àwọn la fi ń dẹna jẹ àwọn náà ni bọ̀yìbọ̀yì tá a fi ń tí wọ́n nulẹ̀ tí wọ́n fọ tẹ́lẹ̀tì láàfin táwọn tá ń lò yìí bá ti kú tán gbogbo àwọn tá ń pa yìí à ní rí àwọn yẹn lo ọ̀pọ̀ òní ká dá sí kò ní sẹ́ntọ́ rẹ̀ jẹ́ mọ́ àwọn àjíkọ́ àwọn ọlọ́lá tí a ń lo ẹrú àwọn alámà tó wá bẹ̀rẹ̀ sí mú nínú ara wa ṣàwọn iṣẹ́ káwọn ilé ìṣe lọ́fi wá dámọ̀ràn ẹjá máa pa wọ́n fọ́dún kan ká máa fi wọ́n lẹ̀ fọ́dún kan àwọn tó wá ń fílẹ̀ fọ́nù kan iná àwọn náà wọ́n fi ń ṣe rú náà fi ń ṣe bọ̀ yìí hàn nípa wọn. wàtí líka ní ìmọ̀tún. ní ìfìràyí. ọlọ́run ní kò rí ní sábà ní. ọ̀là ọ̀rọ̀ táwọn ẹbí mo sá ń sọ yẹn tún irisẹ́ ti fìràwọnù yìí ká. wà máa rọ̀gbọ́lẹ̀ àlàmì ọmọ yìí kí ló ń sọ yìí owó máa ń ló tún lò kò sọ pé máa ń padà wọn pé máa nílẹ̀ lè lárọ́wá kẹ́lìmọ̀ tí wọ́n fi ń ṣe tí wọ́n fi ń ṣe kìrì yẹn ni a ń lò lẹ́rẹ́ rẹ̀ ààkì fẹ́ni tí ẹni láàkáyì kí ni ọlọ́run ọba àtàyè tó ń sọ kí ni wà máa rọ́pùlẹ̀ àlẹ́ ní ìyàtọ̀ tó bí láàrin má àti man man òní ù tani WHO kìí ṣe World Health Organization who that ẹni man ṣùgbọ́n tó wá ti di mọ́ kí ni kí ni kí ni nǹkan náà tí a bá wọlé lọ́pàá pé man answer ta ni wọ́ ṣe mo lè mọ̀ ẹ̀kà láti know you can you please introduce yourself yẹni man answer ọ̀rọ̀ àpọ́nlẹ̀ ṣíwọ́n tó bá ti lè pé má à ń tà kí ni ẹ́ kí ló já má yẹni má à ń tà wọ́ọ̀d. ọ̀dà fẹ́rẹ́ ọ̀nù àgbà mímùtọ́ ní mọ́dì yẹni má kí ni. Bàmá rọ̀bùlẹ̀ alẹ́ mi. Kólò yẹn ni àná ìmìtìránù wa ń lò fún àlàyé Mọ́sá. Wàmá Rabbul Alamin. Kíkan nìkan náà tó ń pè ní Rabbul Alamin tó ti lọ́ba àgbáyé. Kí nìkan náà? Rabbul ah, Alamin. Ẹ mọ̀, agbára máa ń gun ni. Èèyàn gbọ́dọ̀ ṣọ́ra. Owó bá jẹ́ ó máa ń gún yàn. Dípò bá jẹ́ ó máa ń gún yàn. Wàmá Rabbul Alamin. Àwọn tó máa ń sábà gún yàn rí. Owó, ipò, ìmọ̀, tẹ́yọ̀ wá ṣọ́ra tó bá ti jẹ́ ó máa ń gún yàn kùkùkù ni torí ẹni tí ò bá mọ́lọ́n kó tó nímọ̀ ẹni tí ò bá mọ́lọ́n tẹ́sìn òdì lára kó tó lówó ẹni tẹ́sìn ò bá dùn lára kó tó dépò ẹlọ kíèsì wọ́n ṣíwàhù wọ́n ṣí ọ̀rọ̀ tọ́ wọ́n ṣí ìpòlò torí ẹ̀tẹ́ bá pọ̀ ìtàn gbogbo oríṣiríṣi àfà ńláńlá tí wọ́n tì mọ́lé ẹni páwọn tí wọ́n dépò tí wọ́n mọ́lọ́n àwọn ni wọ́n máa ní kí wọ́n lọ kí wọ́n tó fi kan Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n tì wọ́n mọ́lé wọn tí àwọn mọ̀júmọ́lẹ̀ pàtàkì ń pariwo yìí ilé ẹ̀wọ̀n ni wọ́n ti kọ́ àwọn nìkan kọ́ ò bàbá wa tí wọ́n sàpẹ́ Imam Nawawi àwọn náà wọ́n ti wọ́n wọlé Sheikh Abdul Wahab àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ó kéré nínú àbẹ́ẹ̀sì tí a ń dárúkọ tí wọ́n ti wọlé wọ́n ti tàn án ọlọ́nà wọlé tí wọ́n fi àjẹ wọn bá àmọ́ ọmọdé gbogbo ẹni ẹjẹ́ àgbàtà anábì Yusuf alìsílátọ̀ sọ̀rọ̀ ìhàlẹ̀ táwọn ọlọ́dá àwọn alágbára yìí máa ń halẹ̀ náà rèé قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنون ẹ bá kí èso wọn nílùú ẹ rí pé tí wọ́n bá dé èdè kan wọ́n á wo gbìyànjú tó wà ń bẹ̀ sí i sẹ́rí àwọn títí wọ́n tún máa ń burú jù kó làwọn tẹ́ ẹ dìbò fún wọlé tó ń tójú bọlé káàkiri ń bà náà tó ṣe bí ọ̀pẹ́ àrìntì tó fẹ́ lè dọ̀bálẹ̀ fún yín ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹjẹ́ kó débẹ̀ tán ẹ wá òkà á ah, mo bá gbára ṣe ń ríre pápára ṣe ń ríre ẹ máa kó àwọn ọ̀rọ̀ hẹrìmọ̀ hẹrìmọ̀ ẹ máa rà àwọn ṣe tó ní agbára àwọn máa lọ àbíkẹ́ sákò lọ́nà torí pé wàkúwà láwọn tó ń wà àwọn tó àà ah, Gómìnà ń bọ̀ àṣípa ní pírẹ́sẹ̀ntì ní ọ̀. Àwọn àdípẹ́tẹ́ nìkan bá dún kẹ́ ó lè nìkan lọ sí iléeṣẹ́ rẹ̀ pa. Wọ́n nìkan bá dún kẹ́ ó lè nìkan lọ gbé wá. Agbára ipò. Mọ̀lá Fìràún wà máa rọ̀gùn lálẹ́mí. Gbogbo tó ń jẹ Fìràún náà rí. Ó ṣe ń ṣàwọn ìjọba ayé náà lónìí. Tọ́ọ̀ kì í fẹ́ gbọ́ pé nǹkan kan tó ń dún. Kí ló dé tí wọ́n fi ń kówó jẹ? tó bá ti gbọ́ pé lágbájá ó ti wọ́ sí iye báyìí àárò pé mi náà ti débẹ̀ àbí tó jù lọ. ẹ wá rí bí wọ́n débẹ̀ láàárín oṣù tí ò tó nǹkan kan ẹ̀kan tí wọ́n ti ń wọ́kì bílíọ̀nù gbèsè fún ìjọba fún stéètì yẹn àbí fún kọ́ńtì yẹn wọ́n máa yáwó lọ ra bí wọ́n máa yáwó lọ owó tí wọ́n ń jà ìbò ni wọ́n ń lò tí wọ́n ń dà bàjẹ́ ni ṣáàkáǹtì tí wọ́n ẹnìkan jò ní mo ní kí ló táwọn èèyàn fi ń ta mọ́tò káàkiri ìlú nìsín tí ṣọ́ọ̀pù mọ́tò ti fẹ́ pọ̀ ju ṣọ́ọ̀pù pure water lọ ṣọ́ọ̀pù mọ́tò ti fẹ́ pọ̀ ju ṣọ́ọ̀pù pure water lọ kí ló fà á bvn ni owó òṣèlú kó sí báńkì máa àwọn èèyàn dẹ̀ fẹ́ fowó jẹ nǹkan mọ́lẹ̀ àwọn àbẹ̀rẹ̀ mọ́tò rẹpẹtẹ àmà àtàndì àtúnni kìnnìbòmí àtúnni sáà nìkan bẹ́ẹ̀ náà àwọn oríṣiríṣi ilẹ̀ tó bá gbé fọ̀n sí ilẹ̀ kan títí ní inú ìpín wọ́n ní èlé ní à wọ́n ní wọ́n lọ́nà 50,000 naira ẹ̀rí pé ṣẹ́gbẹ̀ títí ló wà ọ̀pẹ̀fẹ́ mú ní tó dé lájú ara ẹ máa rúgbò ẹ̀ta àwọn èèyàn lówó tó tó ìlọ́wọ́ ni ẹlẹ́ṣà tó lọ yìí owó tó gómìnà sẹ́gun wọn náà 2017 kúkúlówó yìí ti wà tipẹ́ wọ́n kó pamọ́ sílé nì wọ́n kó pamọ́ owó tẹ́lẹ̀ omi ní nílé gbogbo aṣọ ẹ̀yìn àtìyàwó yàtàwọn ọmọ yín kò sí tó ìlàjì owó tó ń ní tó ń kówó sí níbi tẹ́yìn kó nǹkan aṣọ tí ń sí tó tó owó sí gbogbo nǹkan tó máa ń gùn wọn náà rí sọ fi máa rò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ gan-an lẹ́yìn owó. wàá rọ́pùlẹ̀ àlẹ́ mi.

Kí wá ní sí ànábì Musa fi dá lóhùn? Qala rabbu samawati wal ardi wa ma bainahuma in kuntum muqinin. Ànábì Musa ní. Rabbu samawati. Àwọn tá à ń pè ní òṣùlóbò dáwà rí. Òṣùlóbò dáwà. Ẹni tẹ́ ẹ fẹ́ gbà àbàjẹ́ lọ́wọ́ ẹ̀. Tá à ń pè ní dáwà methodology. Ìyá máa ń dìídì ń kọ́ni ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run wà kọ́kọ́ wòrò èèyàn yẹn náà ó tó mọ̀rú ọ̀nà òní wà gbà fi wọlé sí lára áhù àbàjẹ́ ní òní pàdé tiẹ̀ ń gbà yẹn ìjẹ́pà náà bí mo ń sáàmọ̀ fẹ́ jẹ́ níṣẹ́ ló kàn án ọ̀rọ̀ ṣe ń bọ́ ń belé yẹn àwa mọ̀ yàtọ̀ láàrin ta ni mọ́ tọ́ sí nínú ọlọ́run tèmi àti wọ́ èèyàn máa ń pè yẹn mi ni tásìkò ọ̀rọ̀ báyìí tí ìtú èèyàn kì ń sọ èèyàn sọ míì á padà wá tọ̀nà torí pàgímẹ̀tì àwáyé ẹ̀bá má ti lo mọ́ ọlọ́run tèmi o kí ló míì ó tún ta mí lẹ́nu mo ní mọ́ ni mo ní kì í ṣe mọ́ ṣe jẹ́ tó wá jẹ́ ilé yẹn فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò mọ bá ṣe ń ṣiṣẹ́ ọlọ́run àwọn ni wọ́n ń jẹ́kẹ̀ ní ẹlòmí ìlésì ẹni tó fẹ́ fà nǹkan lọ́wọ́ ẹ̀ Àtọ́lọ́run ní kí ànábì Musa náà lọ sọ́dọ̀ Fìràún nínú wà kó lálàhù kọ́wọ́lá. Ọ̀wọ́lá láyìnà. Ọ̀rọ̀ tútù ni kò sọ fún ọ. Tọ́ọ̀gì ní lóòótọ́ o. Ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó lẹ̀. Má fi òun líle bá sọ o, má bá gbé ní gíga o. Òun ò ní fẹ́ tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú ẹ o. Ṣé ẹni tí àwọn bá gbà nígbà tẹ́ ń bá sọ̀rọ̀? Ẹ̀yẹn ṣàrọ̀ra wálẹ̀ pẹ̀lú rẹ̀.

Ó jáwọ́ níbi àwọn ọmọ Bani Israel tó ń ṣe ìṣekúṣe yìí. Qala rabbana innana nakhafu an yafruta alayna aw an yatgha. Qala rabbu samawati wal ardi wa ma baynahuma. Ọ̀rẹ́bì mo sọ ní ọlọ́ba tó ní sánmọ̀ yìí ìjà wà láàrúdì tẹ́nà bá dẹ̀ wò kìtà ẹ̀rí tó sánmọ̀ yẹn ó ga gan àti kankan tó gbẹjú ẹni tó ní sáàpẹ́ náà baláyé ní sà àpò òṣèlú já wà lélẹ̀ yẹ sánmọ̀ yẹn sà yìí fẹ́ baláyé yẹ sà ọlọ́run tó ní. wà láàrúdì ẹ̀rẹ̀ rí pé ilẹ̀ náà ọlọ́run ló ní gbogbo ẹ̀rí pé gbogbo agbára tí ilẹ̀ tẹ́yìn ní ní sùrọ̀ yìí náà ló mọ̀ ìlú jẹ́ pọ̀ káàkiri mọ̀díjánà wá tún fi ń bọ̀ yìí ìlú kan tó nìyẹn lọ́tọ̀ àwọn kan tó ṣayé ń bẹ̀ gbogbo orí ilẹ̀ pátá ẹni tó ní. wà máa bẹ́ẹ̀ náà hùn máa. ẹni tó bàtà ẹ̀ náà fẹ́ kọ́lé ẹ̀kan mú pé kan lè kọ́lé sí ni ẹni tó gbogbo ẹ̀kọ́ ẹ̀yìn kọ́lé ẹni gbogbo lẹ̀ ẹni tó ní gbogbo ẹ̀. wà máa bẹ́ẹ̀ náà hùn máa. ni o òfurufú làwọn akọ̀ ń Ẹrin tó tún wà lágbèdè méjèèjì àti ilẹ̀ àti sánmọ̀. Wà máa bẹ̀rẹ̀ náà hùn máa. With due respect pàtàkì náà, kájọ wà nínú nǹkan náà. Gbogbo wa pàtàkì nítorí ni wá ẹni ẹni mò ń sọ. Nǹkan tó mú òkè ni. Tọ́lá wọn bá ní kẹ ronú òfin tí mo sọ yìí ni. Nǹkan. Kẹ̀sì rí báyìí nìyí, ẹ wo kókó tó ńlá. Tọ́lá wọn bá ní kẹ jẹ́ni tí máa ń rà òròjìnlẹ̀ ni Nǹkan tó mú òkè ni. Tẹ́ bá tají. Nǹkan tó mọ̀ mí nínú tẹ́ẹ̀bá sùn. Tẹ́ẹ̀bá sùn. mi yẹ bá mi mọ̀ pé tún. Ó wà kó ń sọ pé kí ni èmi ni mo sọ́mọ̀ kò jẹ́ sọ. Qala liman hawlahu ala tastami'un. Ọjọ́ ń bẹ ilé ẹni kásẹ̀ síwájú lọ́la. Qala liman hawlahu ala Ibi tí àrẹ́bí Musa ti bẹ̀rẹ̀ dáwà rí. Tastami'un. Àkọ́kọ́ ọgbà ikú àti Fìránù fẹ́ pàdé. Lẹ́yìn ìgbà tó ti kúrò ní Mísírọ̀ ibi tó gbà straight nígbà tó ń bọ̀ òun náà ni ọ̀dọ̀ firaun àwọn èèyàn tí wọ́n wò ń gbà tó ń bọ̀ wọ́n rò pé bí wọn àtọ̀gá ti yanjú ọ̀rọ̀ wọn àfi ló tún lọ straight yìí o ọmọ tá à ń wá ó tún fúnra ara rẹ̀ èèyàn tó tẹ̀ ní wọ́n tẹ̀k tó bá ń bọ̀ fúnra ara rẹ̀ wá police station lọ tó ní èmi tẹ́ ẹ́ ọ̀gá ìjì ẹ̀rọ̀nà ẹ̀jì ìṣẹ̀ṣọ̀ general pátápátá ọ̀gá ọlọ́pàá ibẹ̀ ló gbà lọ wọ́n tẹ̀ ní wọ́n tẹ̀lé criminal tí àwọn kókò nídé káwọn ọlọ́pàá ìjọ máa ṣe gìrìgìrì mọ́ ẹnu kọ́kọ̀ máa wà ó ti ẹ̀dá ó ti ẹ̀dá alẹ́bìnrin sáré àfi rọra gba àfilẹ̀ jẹ́ ẹ̀rí ọlọ́run ọba ọba elétò ọlọ́run bá ní kí ànábì musa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn kan fìdáhùn náà ní kí wọ́n wá àtàkì ẹ̀dẹ̀ ṣùgbọ́n ní kó lọ pé iṣẹ́ láti òkè látọ̀jọ́ tó lè ṣèdíwọ́ fún dáwà rẹ̀ ànábì musa ò ní kọ́rẹ́jì kò ní ìkápá kò lágbára pé òun fẹ́ pèdè public lecture síbi kan ṣùgbọ́n náà wọ́n bá fẹ́ káwọn èèyàn gbọ́ wà díẹ̀ kò dẹ̀ sí bó ṣe fẹ́ ṣe. ọ̀ọ́lá lè máa ń ha òlàwú. báyìí ti jà lọ síbi tí fìrà àwọn bá sọ ibi tí fìrà àwọn ti ń bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èso jẹ̀ ní sí àfọ àbúrò àti ìjà àjẹká fẹ́ kú yìí. pé pé gbàgbá ni mo sá sọ̀rọ̀ ayé tán fìrà àwọn wọ̀ tún wò sí i. ó wo gbogbo àwọn ọmọláwò rẹ̀ pé á. alátẹ̀sẹ́ni ọ̀hún. ẹ gbọ́dọ̀ mọ̀ yìí sọ ni. ẹ ọ̀pẹ ọ̀rọ̀ yẹn ó sí èyí sí. àkọ́kọ́ ná àwọn náà mọ̀ kọ́rọ̀ tó jáde lẹ́nu lẹ́nu musa yìí ọ̀rọ̀ tó ní kìíní ni tó ni ṣùgbọ́n lágídí. sọ ti mú. Ah! àfikẹ́kọ̀ọ́ máa bá bí ọlọ́run wọ́n máa wọ́n kú bọ̀rọ̀ ṣe bá ń sọ báyìí a máa yé ni ìráùnù ta anábì Musa lẹ́nu ní ìsọ́lá tó sọ̀rọ̀ kó sọ pé rọ́lọ́pàá kò lóhùn lòun ní sánmà kò lóhùn lòun nílẹ̀ ṣe àwọn kó tó wá sí ni pé ọ̀rọ̀ báyọ̀ lára tó wá rẹ̀ èèyàn sí èèyàn wá kọjú sáwọn tó wá di ṣẹ́gun tó ń rí ṣẹ́gun tó sọ ó ń wá ó ń wá ẹni tó fẹ́ bá a fèsì ní fìdí àlù tó mọ̀ ọ̀rọ̀ sọ tó mú ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ìkọjá ọ̀rọ̀ tó lè fèsì sí. alákàtàmí ọ̀rìn. àwọn bàbá rẹ̀ bá ní ó kàn kú ọ̀rọ̀ tó kàn kú ni tó ní ara ó wọ lára ọlọ́wọ́n tẹ̀fẹ́ kánàbẹ̀ musa jíṣẹ́ èrò ti wá pọ̀ lọ́nà láwọn àwọn tó wà láàfin wọ́n ti jọ lọ pa ọmọ yìí ọ̀rẹ́ rí pé Musa dé Musa tó wọ́n fẹ́ pa dé fìdáhùn tẹ̀ ń sọ fún kó ṣe ọmọ tó dọ́lára ṣe ọmọ pé wọ́n tẹ́ẹ̀dì ní ẹ́ ó ní mo mọ́ ṣùgbọ́n máa ṣe ń tọ́rọ ní kí ṣe ẹ bá tẹ̀ fẹ́ pa mí máa ṣiṣẹ́ àwọn bàbá lè wọlé orò máa sọ́kò ó sọwọ́ òun á sọ ọ́ ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ rí o wá sí àkọ́kọ́ àná ìmúta lórí ilẹ̀ ayé ìdáhùn náà ló kọ́kọ́ ṣe fún àlèsọ́látọ̀ mọ́sọ́lá àbúfà náà bí mọ́ta ibi tí ẹ̀ ti kọ́kọ́ ṣe wá sí ọ̀hún ààfin ni inú ààfin ni wá sí àkọ́kọ́ Yusuf àlèsọ́látọ̀ mọ́sọ́lá inú ẹ̀wọ̀n ni Allahu akbar inú ẹ̀wọ̀n lónà àti kọ́kọ́ ṣe ìmọ̀lọ́lọ́ máa fọ̀rọ̀ àwọn ànábì ọlọ́wọ̀n bá ṣe kí ló lọ ṣe lẹ́wọ̀n tí kì bá ń ṣe pọ́lọ́n fẹ́ kó ṣe wà sí fáwọn ẹlẹ́wọ̀n kí ló lọ ṣe lẹ́wọ̀n tí kì bá ṣe pọ́lọ́n fẹ́ kí níyàwó ọ̀gá rẹ̀ fi ìlọ́kulọ̀ lọ sí kí sáà àti kí nǹkan ga áfàdánwò kan ẹni tó fẹ́ pè kan rẹ̀ ga àbíkú fi kí tọ́lọ́ fẹ́ gbé ga ẹ̀ máa wò ká kílẹ́dé àdáhùn tó wá tẹ̀lẹ̀ sí yẹn ọlọ́fẹ́ mọ̀ọ́mọ̀ ìgbéga kan ni Tẹ́lẹ̀ tájọ́ wọn bá ti bá yẹ má fi fara mi ní kẹ́ni. Wọ́lá tẹ́jísà nírọ̀ ibi káhàrin fásitì. Ilé ètò sọ́nà wà látẹ̀ ìzàlẹ̀ haditha ti zàmà. Wà látẹ̀ ìzàlẹ̀ haditha ti zàmà ni. Ìṣàkánná náà làwọn méjèèjì ń sọ, àwọn àfọwà tí wọ́n kọrin yìí. Wọ́n máa bára jẹ́ sórí ìṣẹ̀lẹ̀ kan fún àṣẹlẹ̀ sí. Wà látẹ̀ ìzàlẹ̀ haditha ti zàmà ni. Ṣé nǹkan bá ṣẹlẹ̀ sẹ́lẹ̀ omi ìkanra ni? Àwọn máa mú Ọwá ní lágbàjá ló lérí tẹ́ tó kàkà, ẹ ó lè jọ náà ló ṣe nǹkan ọlọ́run. Wà látẹ́jísà lè ha ti fàtí láyá lè. Ohun tó bá jẹ́ kò ní kápá àti túnṣe tó bá jẹ́ náà ló bàjẹ́, ṣùgbọ́n lọ́run tó lè túnṣe ní kò tún. Wà máa lè hawá ti fi dúnìyà bàbá òun. Bá Àmọ́ bàbá òun lè hawá ti fi dúnìyà fi dùnì. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ayé ò ní wà stable sójú kan. Àlàtẹ̀jísà ìrọ̀ ìdí tí a bá fà nínú ìdẹ̀ra nínú ìṣòro ń gbà kan wọ́n máa rò pé à ayé ti bàjẹ́. Fàlá Fàlá tẹ́kì sàmìrọ̀ ibi jahari fásibẹ̀rì fàínà sọ̀bírọ̀ lílé okùn bá sẹ̀límọ̀ fàínà sọ̀bírọ̀ lílé okùn bá sẹ̀límọ̀. Ọkùnbà yóò sájálù bá dé, padà ọba bá fún Láyẹ̀kẹ́ nìkan ní kò kálọ lórí òkè kan. Fáínà sọ́bọ̀. Má lòlò kúrò, má jẹjẹ kú jẹ. Fáínà sọ́bírà. Má wọ́ tẹ́lẹ́tìfù níbi haram. Má bọkàn jẹ, má bara jẹ. Fáínà sọ́bùrà ní lílùkùbá sẹ́límù. Fáínà sọ́bírà lílùkùbá sẹ́límù. Ògùn àkọ́kọ́ fún ṣòro tó bá débẹ̀ dá láyé ní sùúrù àdánwò tó bá jẹ́ sí yẹn láyé àkọ́kọ́ oògùn tí yẹn máa ń lò sí gbúrù ni ọ arábìnrin kan ọmọ rẹ̀ jáde láyé àwọn èèyàn tí wọ́n ń bá wọn kí pẹ̀lẹ́ ẹ̀yà anábì sallallahu alaihi wasallam anábì náà débà anábì náà kí pé àmàdáàmì farabalẹ̀ ṣe sùúrù ẹ̀ má pinnu ọ̀nà àrọ̀yìn lójú ọ̀nà àrọ̀yìn lójú ọ̀nà àfúnni tó dájú tó pà lọ́wọ́ yìí ọba kan lábà anábì tó má ṣe ni kí ní ọmọ fún anabi muhammad ni sallallahu alaihi wa sallam. allah sallallahu alaihi wa sallam. ó bá dájú anabi ọ̀karama òṣìṣẹ́ ọlọ́run bá dẹ̀ yí padà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn pẹ́ni tó wà nínú ìnira nínú ìbànújẹ́ nínú kíní báyìí sẹ́yìn bá farabalẹ̀ mọ bí yàn ti fẹ́ kí wà sí fún ó lè fi yín máa yàn ó lè bùyàn tó ó lè ya ní lọ́rùn ẹni tó ti pàṣẹ ara tiẹ̀ náà ya tó ti gbére ẹ̀kan lẹ̀ ẹ̀yin wá ṣe wà sí fún ọmọ ẹ̀ lókùn alábìyẹ ń bá a sọ̀rọ̀ báyìí ó kàn jájúmọ́ àná bíi gbogbo ẹ̀fẹ́ mọ́tálẹ́ tó sọ̀rọ̀ tálẹ́ sí ẹ̀fẹ́ gbọ́ bíbí sílẹ̀ da kó ṣe sùúrù tí wọ́n kò ṣe ìwà tó wá sànà jọ lọ tán sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sọ̀rọ̀ tí ẹ̀ máa pé a máa rẹ́ gbé wọ́n ṣe lọ́n kéèyàn ké tó nígbà tó ń bá há bá ń fọ́ bí o ti ẹ̀ lọ ó jẹ́ kó bẹ̀rẹ̀ láti lé sí àjádọ́ ò dé pọ̀sùn tí àkókò fẹ́ ṣe. fàmà àjásà ti mú kí ní ti àǹkà ṣe fàtà túrú jí òlíhù mú mú wà fàtà túrú jí òlíhù mú mú.

ló bá káwọ́ lé nígbó jọra mọ́lẹ̀. Fàmá jẹ́ta ọ̀hún tí kí ní ní àǹkà á. A tún dákùn náwó ni a tún bá rẹ̀ lọ. Wàlá máa fàtà torí di òòlì òmùmù. Wàlá máa fàtà torí di òòlì òmùmù. Ìpínyàn wa ń banú jẹ́ ń sọ̀kọ́kú sọ. Ìyẹn ò ní kí n tó ti ní padà. Ìyẹn ti lọ. Ìmí ni kí n tún pílánì fún. wọ́n ti lọ ọ̀rẹ́ tí kò sí sí ẹ̀fẹ́ ṣe sí Allah ó bá jẹ́ síkẹ̀ ìgbé bá ń jí òkú ní ẹmọ́yé àìmọ́yé èèyàn tó ti kú táwọn èèyàn ti sunkún ni káàkan gbọ́dọ̀ má sunkún ni omi abọ́lójú ìṣòro bọ́lójú àmẹ́bí náà sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ lọ ní kò bọ́ lẹ́nu tó bá pé àwọn táwọn èèyàn máa ń sọ máa ń jí òkú ni àwọn ọlọ́run kò yẹ kó ṣe irú eléyìí àwọn ọlọ́run tó ṣe yíya àwèrè wá ń pẹ́lẹ̀ lè máa tún sọ fọ́lọ́nkọ́ àwọ̀ tó bá tẹ̀jọ́ nǹkan olópa ó wúlò torípẹ́ tó ń gbé ẹbí òun rẹ̀ ìyàwó àtàwọn ọmọ gbogbo dúkìá òun ẹni tó ń ṣe dáadáa náà rẹ̀ Tọ́pẹ́ ọ̀nà kúkú kú ilé ayé máa gbọ́mọ̀. Bàbá jẹ́sà ọ̀hún ìbòjì ní ní àǹkà ṣe ààrùn. Gbogbo ọ̀gá ẹ̀ òwúlò wọ̀n Gbogbo ìpẹ́ tó ń bẹ̀rẹ̀ jẹ́ ìpẹ́ tó ń ti dàrú tó ń ti bàjẹ́, ìpìlò ń ti fẹ́ bẹ̀rẹ̀, ayé ń ti bàjẹ́ báyìí. Wà látà bàtà ṣe. Ṣé pé ní òṣì ni wọ́n ṣe ń sọ fóbìnrin kan ládùúgbò tó ń gbé wá gbé bùkátà wá bá wọn tó ṣe ń promise pé àwọn àjẹ àwọn àdálókòwò kó padà wá ń gbà báyìí láì mọ̀ fáwọn máa kú ní ìpẹta ni wọ́n ṣe àdéhùn fún nígbà tá a ti bá ti fẹ́ sin ẹrú ọlọ́run yìí wọ́lá ìlúmi ní bá bẹ̀rẹ̀ sí ṣé pẹ̀lú ọlọ́run tó sọ ń jẹ́ náà tí mo gbọ́ ó ní That solution ti wà ládùúgbò pẹ̀lú bàbá yìí. Ọdún sọ́lọ́ wọn náà tó gangan rí. Kí lè wá ṣe fún un? Fàmá dáta ọ̀hún. kí ni ni à ń kà ṣe Torí kò mọ̀ kọ́ láwọn ọba ń rọ ni lọ́rọ̀. Bìmú kí ni ni à ń kà ṣe àn. Púpọ̀ nǹkan yẹn kò sí tó bẹ́ẹ̀ ṣe fún ìlú. Fàmá dáta kí ni ni à ń kà ṣe àn. Ìyá kan rẹ̀ dára rẹ̀. Wàlá máa fàtà àtúríjì ń wọlé homómó. Ìgbésí wa yàtọ̀ sí pé yẹn sọ́ra rẹ̀ dá láàárẹ̀ yẹn tó wá dẹ̀dánà lọ́dọ̀ ọlọ́run àti jẹ́lẹ́ṣẹ̀ النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب القادون وشق الجيوب ودعا بدعوى الجاهليه انا راى قال لي دو ثلاثه وان بلا ثلاثه قش امر على لونه فوتاني ó wá bẹ̀rẹ̀ sí tí aṣọ tẹ̀rẹ̀ sí sí ìbí kú mi. Àlíhúnà ni ìdálọ́ọ̀lì. Anábìjá mọ̀ pé àwọn ohun kan wà tẹ́ pé tí ó bá ti ń jáde lẹ́nu èèyàn, ọlọ́run tó wá sọ̀rọ̀ rẹ̀ di àwọn olórin music. Àbújá ẹ̀pẹ́ lórin fúnra rẹ̀. Ó wá gbé orin jáde nígbà tọ́lọ́run bá kẹ́ bímọ àwọn bẹ̀rẹ̀ sí ilé gbogbo eléré àwọn alùkángù lọ ń lùlù sọ́ọ̀tún bìbìlárí àbọ́kó gbàdúrà síbẹ̀ àwọn akólùjáde nígbà tí kẹjẹ ẹ pé ìlú kẹ̀dẹ̀ rí ọlọ́run bá ní ìkórira sí ni o ẹlòmíín ni wọ́n lù láwọn ilé ìjọsìn ilé ìjọsìn tọ́lọ́run bá níta àbí tẹ̀lé èèyàn ilé ìjọsìn tọ́lọ́run ìwọlé ìlú gbọ́dọ̀ dúró bẹ̀. Bọ́ọ̀ tún bí sí máàrin ní ìdáni ìbàdí. Wọ́n ní orin ọpẹ́ rẹ̀ dà, ẹjọ́ ọpẹ́ rẹ̀ dà. Ló bá kí ìlú mọ́lẹ̀ ló kíjó mọ́lẹ̀. Fúta ni, ta ló ń jù ní sí Ọlọ́run. Àkàrà. Ó wá ní jí ò bá lè rárá. Jí ò bá lè jó. Ẹ́ẹ̀. Òtìjọ́ ló Eléyìí náà ni tagbọ́dọ̀ mọ̀, ó gbọ́dọ̀ yíwa. Lèzì máa rí ní ìdàní màdé. Ìyá ni àwọn sọ pé ń jọ nǹkan ẹ̀yẹ ọmọ òun ò wá nílé jò. Àbí kò ń jò, ó wá kí jẹ́ mọ́lẹ̀, ó wá gbọ́n, ó wá bẹ̀rẹ̀ sí kí orin bọ̀ ojú lù bá bá bá bá. Ní ìyá bá jó ń tán, ó jó láyé á jó ìjó náà fẹ́ kó ń jó lọ́rùn. Ìyá àwọn ìyá àsọnù mí kún ayé lónìí tí wọ́n ń lẹ súnà mọ́ra àmọ̀ ìyàtọ̀ láàrin ìyá àsọnù àti ìyá súnà Fáwọ́tún ní Zimari ní ìdání ìmàtí. Wọ́n bá ọdún èlé ní ìdààmú sí bá. Àbáwọn ohun èpè ohun rárá, ohun ọ̀fọ́, ohun ọ̀rọ̀ òró, yìí, yìí, yìí, yìí, yìí, yìí, yìí, yìí, yìí, ìdámúsí ìbàdí. Kíkà ìjẹ́, kíkà ìjẹ́, ọlọ́run èè, má jẹ́ kọ́ mọ̀ ikú, ẹ̀sìn máa rè, ẹ̀sìn máa rè. Bọ́ọ̀dù ilé ní ìdààmú sí bá. Gbogbo ràn ọ̀rọ̀ burúkú ọlọ́run ọba òfin. Bàbá Jásà wọn, tí mò ń gidi ní àrùn ìtàjẹ́ àrùn. Jáde tí arábìnrin wa yé parí rẹ̀. Bàbá rẹ̀ ò yé je, ànábì ń ká àwọn ẹ̀kọ́ gbà. sọlọ́láhù aléwòsálàm ìgbà tó sunkún tó rẹkún tí gbogbo omi ojú ti jábọ́ ikun mú ti yọ ìgbà rẹ̀ ara rẹ̀ ti wá wálẹ̀ gbogbo àwọn tó ń bá sọ̀rọ̀ tí ò fẹ́ gbọ́ tẹ́lẹ̀ wọ́n wá ah, ti

ìyá sọ̀rọ̀ mí nínú ìbínú kò ní mọ̀kò ń sọ torí ẹ máa ṣàmójúkúrò fún ayé ọkọ àtìyàwó nígbà tí ìyàwó ẹ ń bínú ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tí ò jà fún ọkọ ń sọ̀rọ̀ tó burú tó wà á ṣí rí bí máa ń ti sọ èṣù ní bí ṣe Tẹ́bá ti fúnra ilẹ̀ kúùsì wà láì ilé àtò. Èṣù ni, anábìnrin àtọ̀ èṣù ni ìbínú ti ń wà. Tí ìfìnú bá ti jẹ́ ṣètọ́nà wọlé, a máa sú lójú, oríṣiríṣi la máa jáde. Inú ẹ bá ti wálẹ̀ sọ́kàn rẹ bá ti balẹ̀, sára rẹ bá ti wálẹ̀, ọkọ̀ bá balẹ̀ ṣàlàyé ohun tó pàrú tó ń ṣàlàyé fún tí

wọ́n máa wá ṣàkàr kó máa fi ọlọ́run kó jẹ́ kára ti ẹ balẹ̀ ìwọ́n náà tí wọ́n náà jọ kọ́ lè wáyé bẹ́ẹ̀ látọ̀dọ̀ ìyàwó tiẹ̀ náà inú ń fi lọ́wọ́ àbí rọra fílẹ̀ oṣù tó máa róbìnrin lójọkùnrin lọ ṣùgbọ́n ṣà rọra fílẹ̀ kára ẹ wálẹ̀ torí pa ṣe wọ́n bá jẹun òun á ṣe àrẹ̀ sí pé ọ̀pọ̀lọ́n ẹlẹ́ iná bí ní sáàmẹ́lì sallallahu alaihi wasallam ó wá padà wá gbọ́pá ànábì ní wá gbé lọ sáré balẹ̀ ànábì lọ sallallahu alaihi wasallam àtàràkùnrin ìdílé ọ̀dà ànábì sallallahu alaihi ó wọlé sálámọ̀ ah, ìbànújẹ́ ni ó bòmí lójú ni ìmọ̀ tó ṣẹlẹ̀ ni kí ànábì sọ fún ànábì ní asábọ̀rọ̀ àìndà fàtìmọ̀tì òòlà asábọ̀rọ̀ àìndà fàtìmọ̀tì òòlà ànábì ní ta ń pè ní sùúrù wọn ni sùúrù tí yàn ṣe ní bára ti ṣe ìpìlẹ̀ sí yàn sùúrù tọ́lọ́wọ́n bá recognize ní yàn máa ń kọ́ládá lórí rẹ̀ òun ní tíyàn ṣe nígbàrà tí ẹ̀lẹ́ṣẹ̀lẹ̀ síyàn kì í ṣe nígbà tí nígbà tí yàn ti sun kó ti rẹ̀ tó ti sun kọkú sọ tóun ẹ̀ ti há tó wá jẹ́ pé gbà ní ẹ̀ṣẹ̀ máa ní ẹ̀mú tẹ̀síwá gbà báyìí ẹ̀mí ti ń pa ó ti rẹ̀ ẹ́ rárá sùúrù ní táwọn èèyàn retí kí ní wọ́n fẹ́ kó lẹ́nu yín tẹwà jákẹ́ Allahumma ajirni wa khalifni khayran minha Ọlọ́run, àdánwò tó fi kùn mí ìlànà, yí tó dájú tó gbàyọ́ lọ fún mi, Inna lillahi wa inna ilayhi raji'un. Kó lò sí ẹkú jáde lẹ́nu olùgbàgbọ́ òdòdó. Màmá àjọsà ó ti mú sí ní ní àǹkàṣe àwọn. Àdánwò kó máa ṣẹlẹ̀ ní tí wá ti tẹ̀lé ó ti ṣẹlẹ̀. Màmá àjọsà ó ti mú sí ní ní àǹkàṣe àwọn. Ẹ̀yà ṣaki, ìyá púpù ìmánì. Wàlá máa ń fàtà. Àtùpà àdánwò láàmú lẹ́fún ìmánì oníkàlùkù. Wàlá máa ń وسلم bílẹ̀dì abùlá ayò àfi. Sára dúkú wọlé náà ni pé Fàṣálì. Bílẹ̀dì àfi. Ẹjá yẹn dára fẹ́ni àfi. Olóòfàdáwọ̀ àfi. Ẹni àfi. Ìbànújẹ́ tó jẹ́ báyìí, òun mú ìtútù sí. Abùlá láàyò ábí. Ìjẹni tó ní kápá àdìṣẹ́ rẹ̀. Fọ́sí ti bí láàyè fàhówádì náà límọ̀. Fọ́sí ti bí láàyè fàhówádì límọ̀. Fọ́sí ti bí láàyè. Ẹja gbára lọ́lọ́ nǹkan kà fún. Ẹja tó sì ẹṣin tó fẹ́. Ká má gbàgbé o, fàhówádì náà àlímọ̀. Kò sí tó ń ṣe wá kò sí ní tá ń ṣe tọ́lọ̀ wọn mọ́ ẹjá wo tó náà lẹ́mìí mọ́ta máa kọ́gùn sí lọ́dọ̀ fìráùn pàṣíwáàní lílé yẹn o ọ̀rọ̀ àti fìráùn ìtàn kan ni o fìráùn ní kọ́kọ́ lọ́lọ́wọ́n bá ní kánábì Musa jíjẹ fún ọ àtúnṣe ń pọ́n bí ọ̀rọ̀ àti kọ̀ọ̀rọ̀ ànábì Musa ẹ̀mí rẹ̀ gùn láyé ó lè ṣiṣẹ́ ojú rẹ̀ dẹ̀rí tó àtúnṣe ń pọ́n bí ọ̀rọ̀ wọn àti àwọn àtúwábìlì Israel

Ẹ̀yìn rẹ̀ ti gbàgbọ́ lọ́wọ́ bá kúkú rí mi tó mọ̀ mi tó. Fásitì mi láàyè fàáhù àti káàlì mọ́. Ọ̀rẹ́ ọkùnrin ṣe àbí ọlọ́run kó jọ ní àgbọ́yé ilé tó fẹsẹ̀ nílẹ̀. Kó ṣàmúlùkúrò fún aláàmì tó àkó sí Sọ́sánàkàlámù. Ṣé